mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òṣèré Victoria Akọ́láwọlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti pe ìlú mọ̀ọ́ká òṣèré Nkechi Blessing láti bá a sọ̀rọ̀ àti láti fi lọ́kànbalẹ̀ wípé nínú ohun gbogbo tí ènìyàn bá ń no mind them o she. no mind them o ṣáwọn akọ ti sí wọn olófo ló ń bínú ológo. all right all right bye ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká dasiva náà ti darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lo ìtàkùn tiktok tí ó sì kọ sí orí ayélujára rẹ̀ wípé ìtàkùn tiktok yìí ń dùn mọ́ òun púpọ̀ ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. lẹ́tà sí àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ abínú ẹni arójú ẹni sọ èyí tó dáa abatẹnijẹ́ tí ajọ́ ń ṣòwò kan náà tó jẹ́ pọ́n fẹ́ kí n ṣubú káwọn máa dán gbìnrin bí èèwò dì ara yín yìí máa padà gbí bí ara ọ̀pẹ mo sọ fún yín pé mi ò ń ṣẹni tó ń bínú ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú ayọ̀ mákùn ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù super eagles nígbà kan rí ìyẹn kánú nwankọ kú oríire ọjọ́ ìbí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká oníròyìn nì kẹ́mi olúńlọ́yọ̀ fi ìdùnnú rẹ̀ hàn láti pàdé ọ̀dọ́mọbìnrin afúnfèrè nì tèmiláyọ̀ abọ́dúnrìn tí ó sì sọ fún un pé kí ó ṣeré fún òun lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ kí a wo d díẹ̀ níbẹ̀. Jesus. She got it. gbajúmọ̀ọ́ká òṣèré nì Nkechi Blessing sọ lórí ayélujára rẹ̀ pé ojoojúmọ́ kọ́ lọ́dún o Nkechi Blessing ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó fi àwòrán rẹ̀ kan hàn lórí ayélujára níbi tí ó ti ń rojú koko tí ó sì sọ wípé tí wọ́n bá pè ọ́ ní akin obìnrin kí o ṣọ́ra o ó sọ wípé ó máa ń rẹ èèyàn náà nítorí pé ẹ̀jẹ̀ náà ló ń bẹ lára akin obìnrin pẹ̀lú ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òṣèré olú olówó gẹmọ ti bọ́ síta wá sọ fún àwọn ènìyàn wípé ọláìyá igwe kò kú o wípé ó wà láàyè pàlàáfíà ni bàbá náà wà olú olówó gẹmọ ló sọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti takò àhesọ tó ń jàràn ìròyìn wípé ọláìyá igwe tirẹ̀ wà ní àṣà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin akọrin ẹ̀mí bukola akínadé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí sẹwẹlẹ jésù ló ti fi fọ́nrán fídíò ibi tí ọmọ rẹ̀ obìnrin ti ṣíwájú àwọn oníjó ìbílẹ̀ níbi ayẹyẹ ìparí ọdún tí ó wáyé ní iléèwé ọmọ náà tí ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ẹ̀yin mélòó mélòó lẹ ṣerú èyí nígbà tí ẹ wà lọ́mọdé. ẹ wá wòrán ara ẹ wá wòrán ilé ìwé ilé ìwé. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú cute Abíọ́lá ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn láti má ṣe káàárẹ̀ nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe Abíọ́lá ló fi fọ́nrán ibi tí ó ti bẹ̀rẹ̀ lórí Instagram sórí ayélujára nígbà tí kò tí ì ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òṣèré Yọmí Fábíyì ti sọ fún àwọn ìlúmọ̀ọ́ká òṣèré adẹ́rìnpòṣónú olórin sọ̀rọ̀ wọn dáradára lásìkò tí wọ́n bá ń fi ya fídíò sórí ayélujára wọn. ẹ wo bí gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi fídíò sórí Instagram ẹ má jẹ́ ká jà o èwo ni kíyàn fẹ́ ṣe gbé bohùn ní orí Instagram kíyàn tún máa yí ọrùn káàkiri torí pé tẹ́ ti ṣe fídíò bí ìmú ọkọ tó máa ṣe yín lójijì ẹ ti sáré yí kámẹ́rà báyìí if you are recording for anything maintain it like this throughout if it is this pattern you want to use maintain this pattern trust èwo ni kí ọ̀sìn máa wo fídíò lọ kó tó máa wo lọ akọ̀lẹ́gbẹ́ fídíò yẹn yí báyìí kí wọ́n máa yí ọ̀rùn báyìí ṣé kí n kọ́ lọ́rùn tó ní mo fẹ́ ṣe bíbí òrùn lórí Instagram ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní oyè ti fi hàn gbangba wípé àwọn ìdílé tóyìn àti kọ́láwọlé ajéyẹmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tí wọ́n fi ọmọ wọn ire olúwa ṣe aṣojú ẹ̀ látàrí bí wọ́n ṣe ṣe fọ́nrán fídíò kan fún iléeṣẹ́ náà léyìí tí gbogbo ìdílé náà wà nínú rẹ̀ tí àwọn ọ̀pọ̀ ìlú mọ̀ọ́ká sì ti ń bá wọn pín sórí ayélujára wọn. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ó dàbọ̀.